تمزك بأبي الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفله ودن بكتاب الله والسنن التي هتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دعنا الأتكياء وأفصه بذلك دعنا الأتكياء وأفصه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته داجو داجو أقول سبحانه وتعالى àlékún ìkẹ́ ọlọ́run fún anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé àwọn sahaba àti gbogbo ẹni yòówù tó bá rìn lórí àná tí anabi sallallahu alayhi wa sallam fi wálé lé lórí títí tó fi di ọjọ́ ògbéǹde alkiyama kọ́lọ́mọba àlékẹ́ ọlá kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wọ́n mọ bẹ lórí ìlànà náà. bákan náà a kí gbogbo àwa olùkúnlọ́wọ́ fún ètò yín ètò wa láti ọdún tí ètò yìí ti bẹ̀rẹ̀ abẹ́lọ́ọ̀ nínú àánú rẹ̀ ọba tí ń bẹ pẹ̀lú yín lánàá tó tún dúró tì í lé ní tó bá dọ̀lọ́ ọlọ́run bá àlekẹ́ lọ́mọ padà lẹ́yìn àtàwa náà ọlá àtútù bẹ́ẹ̀ ní kú ọlọ́run gbogbo àwọn olùgbọ́ ètò náà akíwa kọ́lọ́run bá àlekẹ́ ọlá kọ́mọ fi sọ ẹ̀ kọ́mọ fi sọ ẹnì kọ̀ọ̀kan wa ọlá àtútù bẹ́ẹ̀ ní kú ọlọ́run. àkòrí ọ̀rọ̀ wa eléyìí tí à ń ṣàlàyé bọ̀ wá tàbí ká tó wọnú ètò wa lẹ́nìí ní fún wa gẹ́gẹ́ bí zuru ṣe ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí aago kan kọjá ìṣẹ́jú mẹ́wàá bákan náà sọ̀látùlà asùn òun bẹ ní aago mẹ́rin ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n magrebi ní kété tí òòrùn bá ti wọ̀ wákàtí kan lẹ́yìn gbà òun ìṣáì ti wọlé bákan náà ni pé fájírì sọ̀látù eléyìí tó ṣe ìrun ìdájí tí a mọ́ ń kí òun bí aago mẹ́fà aago mẹ́fà kọjá ìṣẹ́jú márùn-ún ọjọ́ bí ó ṣe wà ní abala ilé òun kọ́lọ́mù bàlẹ́kẹ́ọ́lá kó gba gbogbo àwọn ọ̀nà tí a bá ń gbà láti fi ṣẹ̀sìn náà kọ́ lọ́wọ́ gbà níjọsìn fún wa àwa ń ṣàlàyé bọ̀ wá láti bíi jímọ̀ bíi mélòó sẹ́yìn lórí nida'atu rahman min suratul hujurat ìpèpè tí ọlọ́run bá àlékè ọlá tó pe àwọn olùgbàgbọ́ òdodo nínú suratul hujurat sura yìí a ti sọ fún wa nípìnlẹ̀ kóun ló jẹ́ ká mọ àwọn ìwà àwọn ìwà àwọn ìṣesí bínú ilé ànábì sallallahu alaihi bí ṣe ń rí àti wá bá ọ̀rọ̀ náà débi pé ọlọ́run balẹ̀kọ́lá fi ń já wa lọ́wọ́ kúrò níbi àwọn ohun tí mùsùlùmí kan gbọ́dọ̀ mọ fi mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ṣe àfi kó láàánú rẹ̀ lójú pé ohun tó yé mi náà tí n fi ń wojú rẹ̀ ọlọ́run ọlọ́run jẹ́ oyé lágbájá náà kọ́lọ́run balẹ̀kọ́lá kó ṣe nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa níbi tá a wá bá ọ̀rọ̀ náà dé ni pé oríṣiríṣi àwọn ìfiniṣe ẹ̀yẹ́ eléyìí tó wà àti wá bá a débi àti gbogbo àwọn ìwíkúwí oríṣiríṣi táwọn èèyàn mọ ń wí sára ẹni tí ò bá ṣẹ̀sìn àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹni tí ò ṣe tóun náà ní mọ owó pé sí wọ̀là kọ́ bí ọlọ́run ni sọ bá nẹ́bì láyé ni tí wàhálà tiẹ̀ pọ̀ ní ẹ̀sìn báyìí so bóńkálukú wo ṣe bára wa lò yín láfi níta bá fi àlùkùránì lólé ayé wa àní ní wàhálà kankan kọ́lọ́mù bàálẹ̀ kọ́lá kọ́ mọ́sálá ìgáìdì wa bákan náà èyí tí àwọn olùbánisọ̀rọ̀ wọn bá ní yẹ̀rọ ní yẹ́bẹ́yẹ́bẹ́ òun náà ni pé àwọn oríṣiríṣi ọ̀nà ìfi ọmọnìkejì sí yẹ̀yẹ́ tí islam sin wa lọ́wọ́ níbẹ̀ torí ẹ̀sìn làwádé níbẹ̀ ni wọ́n ti mọ tẹ̀síwájú bisimilá. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa salam amma baadu akulu asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ní gígùn lé kíkí tí afawa. Uh, eh, abu fatima tí wọ́n ti kí gbogbo jamaa mùsùlùmí àti gbogbo àwọn olùgbọ́ wa lápapọ̀ abẹ́ allah subhanahu wa ta'ala ìlú ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àti tànẹ́bí sallallahu alayhi wa sallam ọlọ́run kọ́ ọ̀rọ̀ wa lọ́rọ̀ rẹ̀ kó jẹ́ ọ̀rọ̀ ọ̀run fún wa gbogbo àwọn tọ́lọ́run ní àṣẹ ká lè máa ṣe àwọn tó ní àfihìlẹ̀ kákó ń bẹ̀ kọ́lọ́run jẹ́ kí a lè kúrò ń bẹ̀. lábẹ́ bẹ́ẹ̀ a àyà tí ya wà nínú abẹ́ àwọn pèpè allah subhanahu wa ta'ala tó pe gbogbo onígbàgbọ́ òdodo nusratul hujurat aya ẹlẹ́ẹ̀kọkànlá ńbẹ ní àwa ìtẹ́lọ́mù sọ fún wa pé a'udhu billahi minash rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا لا يسهر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنبسوا بالهلقاب ولا تنبسوا بالهلقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم ظالمون لا àyà أتجو يوا yé مصي مصي àwọn mọ̀sẹ̀ mọ̀sẹ̀ ìfiránnisí yẹyẹ tó jẹ́ kí gbogbo ẹ̀ náà ń bẹ lábẹ́ pé bọ́lọ̀ ń ṣe mọ́ yí gbà padà mẹ́ẹ̀dá lọ́wọ́ àwọn máa bẹ̀ lọ́nkó ti ṣe wá lólùgbàgbọ́ mọ́ yí wa sẹ́ńtì òní nígbàgbọ́ nù rẹ̀ àti ń bẹ́ẹ̀ náà ti ń gbìyànjú ti ń tẹ̀ láṣẹ rẹ̀ àìní tẹ̀lé mọ́ ọlọ́run mọ́jọ́ ṣẹlẹ̀ sí wa ohun yóò tí ó ṣẹlẹ̀ sí ìyípo nú ìjọba ayé tí ó affect wa táàfin àfin ní jẹun tá a wà mọ́ ló tẹ̀ láṣẹ ọlọ́run ọmọgbé bá wa eléyìí ní ó mú mi yànnà ọ̀dọ̀ àfáwà kan ó ní gbogbo ògbà bí wọ́n sọ pé àdúà àdúà àdùáwù òun náà wọ́n pè ní dààmú mi ní. àfààní fàyà rọ́bì ahakim bisẹ̀rí àti kọ́ọ̀mọ̀nà wà á bíbó iléyìn àmọ̀rọ̀ ha àni ìdáyàtì wà bá dìlànà kọ́nù nànà bisẹ̀rí àti rọ̀dí tábìà fi ìdáhùlàtì wà ìbàdàtì wàsẹ́bìtì àlàtàwọ̀hídì àkìdámẹ́nà wàjúd lísùnàtìnà fi àrùdìnà bìtùláwàtì.

àwọn onírànrin ọ̀nà táwọn èèyàn ń gbà sí Allah subhanahu wa ta'ala látara àwọn ọ̀dẹ̀ra tọ́lọ́run ṣe fún wọn tí wọ́n máa fi ẹni tí ò nírú rẹ̀ tí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ àti kà wọ́n díẹ̀ fún wa bóyá bíi márùn àbí mélòó kan sẹ́yìn àwa wà lágbọ́nrin ìfira ẹni ṣe yẹ̀yẹ́ látàntorí al-ibada ìjọsìn fún Allah subhanahu wa ta'ala táwa ti wò ó pé à ń ṣe èmi ń jọ́sìn fọlọ́run tèmi pọ̀ tiẹ̀ kéré ẹni tí tiẹ̀ pọ̀ yẹn ọ̀lẹ́tọ̀ àti mọ ọ̀fẹ́ntìtì ẹ̀ kéré yẹn sí yẹyẹ abẹ́ntì ò sí rárá náà kọ́mọ wà wọ́n ti ń ṣe pé ẹ kárí mi nì kí wọ́n lè mọ̀ wọ́n wọ́n fi ń ṣe kí wọ́n lè kó àwọn sọ ń da wọ́n fi ń sọ gbogbo eléyìí amú àyàwó fún ọ́nà alukur'an látara àwọn tí wọ́n ń yọ zakat wọ́n ń gbìyànjú ohun wọn ní wọ́n ń kó jáde débi káwọn tí ọ̀fẹ́ ṣe wá ń sọ fún wọn pé ẹ wọn ò déédéé ṣe bẹ́ẹ̀ àyàtà kà fún wa inú alukur'an inú suratu tawba àyà seventy nine mọ́kàndínní ọgọ́rin tí allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé alẹ́dínà yalmizuna almutawwi'ina min almu'minina fi sadaqati walẹ́dínà la yajiduna illa juhdahum fayaskharuna minhum sakhira allahu minhum walahum adhabun alim. ẹni tí ó ṣẹ̀sìn ní gbogbo àwọn àmì tá a rí lára èèyàn lápẹ́ aránsì ẹ̀sìn kò séyọ́ mọ́ àfàwọn tí ń sẹ́yìn ẹ̀sìn yẹ̀yẹ́ ẹni tí èèyàn zakat yọmọ fàwọn tí ń yọ sàkásì ẹ̀yẹ pé ẹ̀ káwọn afọwọ́ lè pé ndada ni wọ́n ni ẹ̀ ń tí ẹ̀ tọrẹ tọ́ba rẹ̀ ń tí ń tọrẹ yọmọ fún wọn sí ẹ̀yẹ pé wàhálà wọn ara arú wọn ayà pé tí wọn ọba tú bá ń bẹ̀ ni wọ́n padà àwọn ń ṣe tọ́lọ́run sí ẹ̀yẹ láyé ni wọ́n á padà dẹni wọn tó kú àti lálùkìyàmà ọlọ́run tún ni wọ́n fi wá sínú ẹni tí ó jìyà lálùkìyàmà pàápàá jùlọ lábẹ́ ilé àwa tẹ ẹtí bá tó wá ń gbìyànjú tí ń ṣèjọsìn tí ò lẹ́tọ̀ọ́ sí láti mọ ọfẹ́ ni tí ò tí ì tó tiẹ̀ fi ṣe yẹ̀yẹ́ kọ́bọ̀rọ̀ mọ owó pípọ̀ ohun tó ń ṣe yẹn pípọ̀ ohun tó ń ṣe bó ṣe pọ̀ tó òun kọ́ ni ohun tí jẹ́ kí sí ọjà tẹ́wọ́ gbà wájú ọlọ́run bí ó pé nǹkan àkọ́kọ́ ń bẹ òun náà ni al bó ṣe pọ̀ tó bó ṣe kéré tó yìí ǹjẹ́ torí Allah subhanahu wa ta'ala torí ẹ̀sìn ọ̀dọ́ rẹ̀ torí ìkẹ́ rẹ̀ nìkan ló fi ń ṣe òṣèǹtorí ẹnìkankan ohun tó pàtàkì nìyẹn a sì tún mọ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́gbà tọ́jà pé lábẹ́ kọ́gbà yìí alimutaba'a kásẹ̀bà nẹ́bí sallallahu alayhi wa sallam bó ṣe ṣe yìí àwọn tó ṣe bó ṣe pàṣẹ pé ká sà wọn tọ́jà pé àṣẹ rẹ̀ ń bẹ lórí rẹ̀ méjèèjì tó bá ti pé ń bẹ̀ iṣẹ́ yẹn pọ̀ ní ó kéré ọkàn yìí ó sì mọ balẹ̀ pọ́lọ́ wọn gbà tọ́ba tó ń balẹ̀ pẹ́tọ̀ ọlọ́run kọ́ gbà á mọ̀ lórí bẹ́ẹ̀ àtúwá ní fẹ́ntì ò tí ì ṣe é sí ẹ̀yẹ́ a sọ fún wa pé ẹni tó dúró lóòró òun lẹ̀rú gbọ́dọ̀ mọ́ ọba kókó wọn ṣubú ẹni tó ti ṣubú tẹ́lẹ̀ kọ́ sátúbọ̀ tẹ́ka tí ọba àjòkó dìde lọ láàfin ní fi ẹni tí ò tí ì mọ jọ́sìn fọlọ́hún àní mo fi ṣe ebi òjẹ́ pàtó mo gbìyànjú pé báyà èso ètò tiwa àwa tá à ń ṣẹ̀sìn tá à ń gbìyànjú tá à ń ṣe dáadáa tá a ṣe dáadáa láti bi ọ̀rọ̀ ẹnu ìbá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ò tí ì jókòó ní ọ̀dẹ́ni dáadáa. àwa ara pẹ̀rẹ̀ lára àwọn tó bá nẹ́bí lògbà àwọn tó lóore nínú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sì kọ́ àwọn tó tún lóore ọlọ́run kò ti anabi sallallahu alayhi wa sallam. ọ̀kan nù àwọn sọ̀hábà tí wọ́n ń pè ní ulba bun zaid ọjọ́ ẹnìkan tó jẹ́ pé ìmọ̀ jíndìdì lóru gbogbo àná láti mọ láti ń bẹ́ ń bi sọ̀lá àwọn sọ̀lá kámọ́ sí nàwáfì lóru kọ́dọ̀ ọlọ́run sí lọ́rùn yẹn fún anabi sallallahu alayhi wa sallam pátá ara rẹ̀ ló ti rágbèga anabi yẹn sì fi ṣeré tòun ti gbogbo ohun tọ́lọ́wọ́n bá ṣe fún sọ̀pọ̀rù yẹn ni wọ́n fi ń sẹ́lọ̀hún tá Allah subhanahu wa ta'ala lóun mọ́ sọ̀kalẹ̀ tó wọn béèrè pé ta ni ń wá kẹta ni ń wá foríjì àsìkò yẹn lẹ́bọ̀ tí wọ́n dá fún wọn pé o gbé ni wọ́n ń gbẹ bọ́ àsìkò yẹn ni wọ́n tó digunjalè ni wọ́n ń digunjalè àsìkò yẹn ni wọ́n tó bàtẹni lẹ́ni jẹ́ lódìde kódà yìí ni àwọn sọ́pọ̀rù lẹ́ fi ń ṣèkà òru tọ́jẹ́ pé àwọn olórí ire fi ń sori ire tí wọ́n fi ń nẹ́jà pẹ̀lú Allah subhanahu wa ta'ala tọ́lọ́wọ́n bá ń ròyìn wọn pé tọ́jà wọn ẹni rèé تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا àsìkò yẹn làwọn máa fi ìhà wọn yẹn ibùsùn wọn lódì tọmọ ọbẹ Ọlọ́run ọba wọn pẹ̀lú àgbìyèlé pé yọ gbà á wọn èso máa bẹ̀rù pé tí ọba gbà á àní ohun tá a ṣe fún ó ṣe é ṣe pé pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa ni. wa mimma razaqnahum yunfiqun wọn ó tún nẹnu tọ́lọ́wọ́n ṣe fún wọn àlàáfíà wọn ni wọ́n nẹnu wọn fi ń jìdìde fọlọ́n kódà Nábì sọ fáwọn sọ̀hábà náà sọ̀hábà ọ̀kẹ́ yà lágbájá ẹni re pátápátá ni ọ̀bá jẹ́ tọ́ba jẹ́ pé máa tún jí dìde lóru ni ẹni re náà ni o ṣùgbọ́n tọ́ba jẹ́ pé máa tún jí dìde lóru ìjẹ́ni re rẹ̀ ọ̀bá tún lé ju ti tẹ́lẹ̀ lọ. sọ̀hábà yìí ọwọ́ ajẹ́ tí mọ́ọ̀dì yẹn náà fìlà fọlọ́run lóru yọmọ wa sunkún aláìní ni iṣẹ́ eré sì ń wù ú ṣe gẹ́gẹ́ bí àdìsí táwọn gbọ́ náà ẹ̀kọ́ àwọn tálíkà lọ kọ̀ǹpilẹ̀ fún ànábì pé ذهب حال dusori bil hujur àwọn olówó ti kó gbólá dátẹ̀ àjọ ń ṣe sọ̀láàtì wọ́n ń kírun à ń gbàwé àwọn náà ń ṣe wọ́n ń yọ sàká àwọn òró yọ sàká wọ́n ń tọ́jú ẹbí wọ́n ń tọ́jú ara wọn ṣùgbọ́n ẹ̀mọ̀ kó anabi sallallahu alaihi wasallam fáwọn náà ni wọ́n fi di wọ́n láwọn tálíkà ní wọ́n láwọn olówó tún ń ṣe náà ni anabi ni dhalika fadlullahi yu'tihi man yasha. ẹ wá jẹ́ àwo ọ̀nì àbújá tẹ́nì yìí gbà tọ́lọ́run ọba sì fún ànẹ́bí lánsẹ́sì pé ẹni yìí ń bẹ́ẹ̀ nínú àwọn olórí tọ́lọ́run gbàṣẹ́ rẹ̀ yóò bọ̀ wá sunkún lóru nígbà tó bá ṣe nẹ́fìlà fọlọ́run àìtí sọ àwọn ààyè tá a bẹ lọ́hùn fún wa a sọ fún wa pé láwọn ààyè foríkẹlẹ̀ à bẹ lọ́hùn bẹ̀ bá a bá ṣe láwọn ààyè foríkẹlẹ̀ nígbà tá a bá ṣe tàṣáhùdù ìkẹyìn èyí tá a mọ̀ pé ní àtáyá àtáyá bá a ṣe mọ̀ wí Yorùbá nígbà bá parí rẹ̀ tá a nẹ̀ka wa yẹn tán tá a ṣe sọ̀látù ibrahim fún anabi sallallahu alayhi wa sallam tá a sàwọn tàwùzàt anabi ni gbogbo wọn bá fẹ́ tọrọ ńgbà náà ká tọrọ rẹ̀ òun ò ní pé ọbọdọ̀ gùn bírù kúrùn wá ṣe gùn tó àbí bí ìforíkanlẹ̀ wá ṣe tó ọba àfẹ́ lo wákàtí kan tó bá jẹ́ pé àwọn èèyàn ò tó lẹ́yìn rẹ̀ tẹ́ pé ìrántọ́ ń dá kí ni o lè pẹ́ ń bẹ̀ fi bẹ̀ lọ́hùn nígbà ọba wù ọ́ tọ́ nẹ̀ka yín gbà tọ́ ọba nẹ̀ka ni tani mi sọ fún wa pé kàtà nìyẹn ànábì ní ọlágbára fún ṣèitọ́ọ̀nì ju kéèyàn nẹ idà sí i lọ ẹ̀ka mọ̀ mí bí kéèyàn mọ̀ fún wọ́n ní pé tọ́ ọba súnmọ́ mi tó òjé fẹ́ ń jọ́rọ́ lọ́wọ́ ọba sìn orí ìbúrò tún lè kàn wájú ọlọ́run bí pa ń sọ bẹ́ẹ̀ fún ṣèitọ́ọ̀nì. sọ̀hábà yìí ti gbàgbọ́ iye bẹ́ẹ̀ aláìní ni ẹ̀wájú agbọ́ bí sẹ́mọ̀ ìwọ ọlọ́wọ́n ọba mi ló fi jẹ́ pé tálíkà táwa wò ó pé kọ̀mọ́ kọ̀mọ́ alukurani kàbí tiwa kọ̀mọ́ parí ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ kọ̀mọ́ ṣe nẹ́fìlà bíi tiwa tiẹ̀ lè mọ́ pọ̀ tẹ́mi rẹ̀ bá mọ́ tí ò lẹ́bọ lẹ́rù tí sì ń ṣe é bá nẹ́bì ṣe mu wá tí ò sọ nẹ́fìlà rẹ̀ di nẹ́fìlà àdádálẹ̀ pé ìhòòhò ọmọlúwàbí ni ọmọ ṣe torí pé náà ọmọ jẹ̀mú sọ̀lá torí pé ọ̀pọ̀lọpọ̀ mí náà ń ṣe nẹ́fìlà tí ò sì ní lẹ́sàn ó lè mọ ṣe nítorí tọ́lọ́sùn wọ́n kò tòun ti bóòrù sí lọ́lá tó ní. bóòrù sí lọ́lá tó ní ẹ̀ wọ́n fọ́n nẹ́fìlà pé ìhòòhò ọmọlúwàbí ni ọmọ ṣe inú mọ́jẹ̀mú tá a sì tìrùn fi jàtẹ́wọ́gbà ní sítírọ̀lì àwòrán kábò hòhò wa àtàwọn àjá àbùmọ́ mi tí wọ́n bá fún ọ ọ wàá fi chẹ́ẹ̀kì ẹ̀ pé ṣé wọn ò ní kó bá pé ó sì sí àṣeṣòfò ọlọ́mọdé àṣeṣe àṣeṣòfò gbogbo wa sọ̀rọ̀ báyìí nẹ́fìlà bá nẹ́bì ṣe ní àyàn ó sì mọ̀ pé ọlọ́run ọba ni wọ́n ní ká mọ́ ọ pè sàkóyè ni lájà fi dùn á ìkà látẹ̀kítà rọ̀já hàkà nítorí ìdíṣífà hàkà ìdáhùdáwà inú tíra àwọn bàbá àgbàlagbà ẹ̀kan ọmọ òfòhùn náà wí lóhùn ohùn òjìrè bẹ̀ sọ́lọ̀ dúndín má dúà rẹ̀ mọ́jà tàmá mọ́jà kẹ̀mù nánú gbígbà àdúà kọ́lọ́ wọn gbàdúà rẹ̀ tí kẹ̀kẹ́ bá ń ṣe ọ́ àìní ni àmọ́dí ni tọ́ ọ bá ń wáwó sàn rẹ̀ lọ́dọ̀ ẹni tó ń pè yẹn ọ̀dọ̀ rẹ̀ ni wòsàn wà tí Allah subhanahu wa ta'ala ẹ̀jẹ̀ agbọ̀n sísọ ọba yìí wá ń sọ ká lè mọ̀ pé ká má fojú kéré ẹnìkan mọ́ fi ṣe èyẹ pé tiẹ̀ ọ̀pọ̀ tó tiẹ̀ kọ́ wa túmọ̀ pé wọ́n ní ọ̀ wá já padà sí tiẹ̀ bí ó ṣe pọ̀ náà kò túmọ̀ kó wọn náà títí ọ̀pọ̀ náà kò kí wọ́n kú ti ní ọmọ fi mi sí ẹ̀yẹ kọ́ ọmọ wa fẹ́ lékún ṣùgbọ́n fẹ́ lékún ní nǹkan wọ́n sọ abáyọ pé Allahumma wọ́lọ́wọ́ bá mi innaka amarta bil jihad wa raghabta fi ìwọ́n lọ pa wá láṣẹ pé káwọn káwọn ní ogun ẹ̀ tó káwọn jagun ẹ̀sìn tá a bá ja tẹ̀mí wa tá a ja ṣètọ́ọ̀nì lógun àwọn tí ò ní já rẹ̀sìn tá ja wọn lógun tó gba ti pé wọn ò kárí sọ̀ láti ṣe nínú ìlú wa tó nítọ̀ ẹni tí ó jẹ́ kí ní gbógun tiwọn káwa ní ó gbógun tiwọn ara àwọn jihad ara arú àwọn ibi tí wọn ò bá rí sọ láti ṣe tí wọn ní ẹ̀ mọ́ gbẹ́lu ẹ̀ ní rírun kí lọ́lọ́wọ́ bá ń sọ fún wọn pé tọ́ba ní ìlú tó ń gbé onírìnrìn kí ọ̀bọ̀dọ̀ gbà wẹ̀ lọ́lọ́ ní alámtẹ̀kọ́ adùnláì wá sí àjìrú fi ha àwọn yẹn lọ́lọ́ nílẹ̀ ọ̀bọ̀dọ̀ kú síbẹ̀ tẹ́ bá kú bẹ̀ tẹ̀ sí lọ́lọ́ ní wọ́n wọ̀ ná. kì í ṣe ibi tí ọ̀pọ̀lọpọ̀ ń fa spingi ọ̀rọ̀ ni lọ àyà yẹn lọ. ọwọ́ ni wọ́ọ́rọ̀ ọ̀pá wa láṣẹ ìjagun sójú ọ̀nà ẹ̀sìn kábẹ́mi wájà ká gbé ti àwọn tó bá gbógun tì wá ká mọ̀ rẹ̀ sìn sí wọ̀rọ̀ gọ́pítẹ̀ fìhì àwọn ohun tí sì jẹ́ ìyẹn olójú kòkòrò kọ́ fẹ́ẹ́ ṣe ó ti kó bó wọ ọlọ́run ọba ó sọ fún wa pé bẹ́ẹ̀ yẹn bá kú bẹ́ẹ̀ kò ní í rojọ́ ara àwọn rọ̀gá ibùtọ́ lọ́wọ́ bá fi síbẹ̀ ní ìsenilójú kòkòrò ìsenilọ́jọ́ ìpìlẹ̀ àkàyè ẹni síbi oríire tí ń bẹ́ẹ̀ ń bì ìjagun sójú ọ̀nà ẹ̀sìn ẹ̀jẹ̀ rẹ̀ tọ́jú yẹn bá dá alẹ́ ńbẹ̀ ẹ̀jẹ̀ yẹn ọmọ ọrùn ju tùràrí àlùmísìkì lọ oníyàwó ọbẹ̀ pẹ̀lú ṣùgbọ́n àwọn ọlọ́run ọba ló pèsè fẹ́mi ohun tí ń fi lágbára àti ṣe é sàpá àwọn tó bá jẹ́ pé wọn ò lágbára nígbà tó gun ń bẹ ogun káyé àdákáyọ tí ń bẹ ń gbà náà àwọn sọ̀hábà ànábì pa àwọn láti pé ẹlòmíì èèyàn mẹ́rin ń gun ràkúnmí ẹyọ kan ṣoṣo pé àwọn òní ohun tá gbé lọ ní ọlọ́run ẹ̀yìn tẹ iná yẹ fáwọn tí ò ní àní ohun tá a jẹ ni kódà àti gbọ́ lógun débi pọ́ lágbára dé pé wọn ò rómi wọ́n sì mu ìtọ̀ àwọn ràkúnmí wọn ẹni tó sì ló ń jẹ tẹ́kọ̀ oúnjẹ èèyàn kan náà ni èèyàn bíi márùn-ún mẹ́wàá sì ń pébò. ogun ẹ̀sìn lẹ́ ń sọ̀rọ̀ ogun ẹ̀sìn. kìí sogun òṣèlú. kìí sogun. kìí ṣẹlẹ́yàmẹ̀yà. kìí ṣẹlẹ́yàmẹ̀yà àdúgbò kan ìlú kan sẹ́nìkan kọ́ kìí sogun ẹgbẹ́ ẹgbẹ́ bí níbi iṣẹ́ yín iṣẹ́ ọwọ́ tó ká kú fi gbogbo eléyìí dọ́ta lẹ̀ láàrin ara wọn kò síṣẹ́ tí wọn ò fẹ́ pín yẹlẹyẹlẹ àbẹ́lòmíì náà ló kọ pèpè sọ́dọ̀ ara rẹ̀ tí ń pèpè sẹ́sì tó mọ̀ ọjà tó mọ̀ pín lórí àwọn àwọn tó ń dálẹ̀ lóríṣiríṣi irú eléyìí kọ́ o kódà islam tí wọn bá gbógun tì islam ò pé á gbógun tì yàn ó sì ń tọ́ bá tún gbógun tì wá déédéé bí wọ́n ṣe gbógun tì yín náà ṣe kíni ní kẹ́ gbógun tì torí pẹ́ sí àlàáfíà lẹ̀sìn islam ọwọ́ ni wọ́n lọ́hùn ọ̀rọ̀ mi lágbára pẹ̀lú kí ní àwọn ohun tèmi náà lè fi kópa nínú àwọn ogun ẹ̀sìn tọ́sọ̀ yìí nù àdúrà rẹ̀ wàlàmtẹ́jì àlìfìyẹ́dẹ rọ̀ṣúlìka máa yẹ amílni àlẹ́ yìí ọ̀tọ́ wa fi sọ́wọ́ ànẹ́bí náà kó ní ohun tí ó kánẹ́bí o sponsor mi láti lè kópa nínú sẹ́ẹ̀sìn àwọn jihad yẹn pẹ̀tọ́ pẹ̀tọ́ ọmọ kẹta ànẹ́bí bá ní bóun ọ̀bá ní ànẹ́bí ó fóun kọ́ yàwọ́ náà gbà kí wọ́n ní ó lè sóríire pé ọ ò fóun ọlọ́run òòrùn lágbára ọ̀tọ́ á fi àwọn tóun ní ìdìsọ́wọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam tí ẹ ò bá fóun tó o bá fi kópa ńbẹ. ọwọ́ ni wọ́n ń ní ngbà tí muslimin bi kulli matlamatin adọ́bani fi'a fi malin aw jasadin aw irdin ọ ní ṣùgbọ́n wọ ọlọ́run èmi náà fẹ́ tọrọ mo fẹ́ ṣe sàárà ó tún kó wọ́n tẹ̀yìn tó ò tí ì lówó láti yọ sàkáàtì ọ̀rọ̀ àwọn tí mẹlẹ́dúgbò yẹn tẹ́bi ń pa ò tí ì rí wọn fún ẹni tí ń rí òhò ò tí ì aṣọ dá sí lọ́rùn káwa ní ọkẹ́kọ̀ọ́ lára arú àwọn tó kẹ́kọ̀ọ́ lára nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n jáde ńlẹ̀ kéwà nẹ́bí wọ́n gba ṣàhádà ńbẹ̀ ṣàhádà àwọn pẹ̀lú ọlọ́run lọ́sọ̀fà nẹ́bí pé sọ fún lágbájá báyìí pé ìwé ẹ̀rí rẹ̀ nìyẹn pé tọ́ba sábòsí mi tọ́fàbòsí kankan mi yálà fìmáàlìn bóyá mi dúkìá mi ló bò mí sí mi dúkìá mi bóyá jẹ owó mi ọgbàlẹ̀ mi àbáṣọ náà mo gbé fún láwọn bíi ta lè yá lọ kó mo gbàṣọ fún náà ọ̀tọ̀ ni ọ̀pá tó tó tó fi yòókù rẹ fọmọ rẹ̀ ń bẹ̀ wọ́n tó wọn náà jẹ́ tẹ́lọ̀ tẹ́ pé asọ́sẹ́kù ò ní mu wá ọ̀kẹ́fin rẹ̀ tiẹ̀ ò lè tó pọ̀ mọ́ra wọn ẹni gbogbo tí bá jẹ́ pé mùsùlùmí kan fi ṣe àbòsí fún mi inú dúkìá ọlọ́run mo fi ṣe sàárà àwòjásẹ̀dìn àbí lógiri ara mi bọ́yá ó rí mi lówó pé òrórí ẹ ti rí òrójú ẹ kìnnìkan báwọn bí wọn ṣe tọ́ yọ owó mi ti ń bú mi ti ń fàbùkù kan bó ṣe dá mi lára mi bóyá lọ́ fàbùkù kankan tó ṣàbòsí fún àwọn ẹ̀rìndín àbí jọmọlúàbí mi lọ́yẹ̀yẹ́ mi integrity rẹ̀ ọ̀fẹ́nu sátà rẹ̀ àwọn yẹn ń pè lẹ́ni yìí oníkẹ́sẹ́ níyìn ẹ̀yin lẹ́ẹ̀ máa sírí rẹ̀ ohun tó bá jẹ́ kí n bi owó ni níbi ara àbí bi ìjọmọlúàbí mi lẹ́nu yìí ṣàbòsí mi ó ní súnmọ́ asbaha ma'an so ó ní òun yá fi rẹ̀ fọlọ́ òun fi ṣe sàrà ẹni yìí ọwọ́ ajín láàárọ̀ asbaha ma'an nas gbàtílẹ̀ mọ́ faqala rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam ń gbà wọn ṣe sọlá ìtàn anabi wa anabi wa ni tọ́ ayo ainel mutasaddiq az ilayla talẹni tó ṣe sàárà lóru òní torí pé nbẹ nù sí àwọn sọhábà yẹn kódà ẹ jẹ́ àwo ṣe hasan kọ́ yẹn inú àwọn ọmọ ali radiyallahu anhu nígbà tó kú tán tí wọ́n fẹ́ tí wọ́n wẹ òkú rẹ̀ ni wọ́n rí pẹ́yìn rẹ̀ dí páàlì tó gan-an lóńkàlùkù wàásẹ̀ ń fura torí pé àwọn tí ọ̀bá ronjẹjẹ nù tọ́ bá kẹ̀jí láàárọ̀ wọ́n lè bá ti oúnjẹ lẹ́nu ọ̀nẹ́ wọn ìtọ́jẹ́ jéró ni ìtọ́jẹ́ kìnní ni wọ́n èé mẹni tí wọ́n gbé wá tọ́ bá kẹ̀jí kẹlẹ̀ ń pé salamu aleykum tọ́ bá ní wa aleykum salam yóò júlẹ̀ tí yóò sì họ. àwọn sì ń bá oúnjẹ wọ́n ń jẹ ọjọ́ ayé òde òní tọ́ bá ba lẹ́nu ọ̀nẹ́ rẹ gan ó lè jẹ́ pé nìkan tó lọ síṣẹ́ ẹ̀dínà kan torí pé gbogbo ẹ̀ ìbàjẹ́ ti gbókun lórí ilẹ̀ zọ́hara alfasadu filbari walbahar bima kasabati aidin nas. àwọn tí wọ́n kọ́tọ̀ àmẹ́ni ó gbé wá ṣùgbọ́n àwọn ẹ̀lọ́wà gbé fún bí ṣe mọ́ wà pin káàkiri nìyẹn nígbà òkú tí wọ́n ń wẹ òkú rẹ̀ ni wọ́n rí bẹ́yìn rẹ̀ ṣe dípalẹ̀ ẹ̀yìn tí wọ́n fi ru oúnjẹ yẹn gbogbo ẹni tí wọ́n tó àwọn gbóúnjẹ yẹn délé rẹ̀ nígbóúnjẹ tó kú yẹn wọn ò rí oúnjẹ mọ́ ni wọ́n tó àwọn rà pé ẹni tó kú yìí ajẹ́ pòun ni àyè tó ṣòfò lóúnjẹ tá a rí lẹ́nu ọ̀nà máa jẹ́ ta lẹni tó ṣe wáàsí lóru yìí torí pé ohun tó bí rú ìbéèrè yẹn náà torí pé nbẹ́nu sí àwọn sọ̀hábà tí wọ́n ṣe wáàsí tí wọ́n ṣe sàárà lóru débi pé nìkan ò ní mọ̀ látara pa níbi sọ pé ẹni tó bá yẹ sàárà tọ́wọ́ pamọ́ débi pé sàárà tọwọ́ ọ̀tún rẹ̀ ṣe ọwọ́ òsì rẹ̀ ọmọ sí sàkómi àmásí ń gbé sàárà lọ fún yẹn lójú wọn lè pé ń bọ lẹ́dà wọn fẹ́ délé lágbájá ni tó bá ba tọwọ́ ọsọ kí wọ́n lè pé aṣọ tí lágbájá gbànẹ́bí béèrè bẹ́ẹ̀ ẹnìkan ò dìde ànẹ́bí tún béèrè pé ta lẹni tó ṣe wá tó ṣe sàárà ta ló ń sàárà lóru òní fakọ́ọ̀mà ilé yìí ẹni yẹn bá dìde kí la kpókọ rẹ̀ ọlbẹ ọmọ zayid ọwọ́ afọ ànẹ́bí nírò kí báyìí báyìí báyìí báyìí mo ṣe ànẹ́bí wá ní habshir ànẹ́bí ọlọ́run sọ fún wa pé òun gba ànẹ́bí dìde bàṣírọ́n wanadhiron bringer of good tidings lànàbì sallallahu alayhi wa sallam àwọn wọnà tún lànàbì olùfúnni ní ròdùnú nípa àwọn ọsẹ dáadáa tá a bá ṣe bal quran náà ṣe jẹ́ tọ́lọ́ inna adal quran yahdi lilati iya akwam wa yubashiru almu'minina alladhina ya'maluna salihat anna lahum ajran kabira. ọlọ́run tó a fún anabi náà ló kọ́ ni ọlọ́run ni àárẹ̀ wà anabi linẹ́ẹ̀sì basiron wa nadhira anabi wa ni gbàrú dùnú fawalẹ́dì nafsi biyadihi mo fọlọ́n tẹ́mi mi bẹ́ lọ́ọ̀rẹ́ búra ìwà ulba lakod katabta aw lakod kutibat fi zakati mutaqabbala ọlọ́run ti kọ́ sàárà tó lóṣìn ẹ kọ́ pé ló kọ zakat torí kọ́ àwọn lò ọlọ́run ti kọ́ pé ọ̀yá fi gbogbo ẹni tó bá ṣàbòsí rẹ̀ yálà níbi dúkìá rẹ̀ níbi lógiri ara rẹ̀ àbí níbi ìjọmọlúàbí rẹ̀ oníwọ̀ ti yááfì rẹ̀ pé wọ́n fi ṣe sàárà nígbà tí wọ́n lágbára ọlọ́run ti kọ́ ànábì tún fi ọlọ́run tẹ̀mí rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ànábì fi búra pé ọlọ́run ti kọ́ sínú àwọn sàkátọ́ ọlọ́run tẹ́wọ́ gbà ṣẹ́sì mọ̀ pé kọ́lọ́run ó gbaṣẹ́ ó ju kéèyàn ó ṣiṣẹ́ lọ ṣíṣe iṣẹ́ kọ́ kọ́lọ̀gá ló fi jẹ́ kó wọ náà yòówó kẹ́ jiná à ni ọbẹ̀ lọ́nkọ́ gba lọ́wọ́ rẹ̀ ló jẹ́ pé ńgbà ẹni tọ́lọ́ ń kẹ́bẹ̀ẹ́ ń sẹ́ pé èmi mọ bí ọ́ lọ ṣiṣẹ́ yìí bọ́lọ̀ ṣe ni ó ṣe ló ṣe kò ṣe bí ó ṣe yẹ nbí ọlọ́run fi foundation hàn wasbawana Ibrahim makana albayt àti Ismail ọlọ́run ní nbí tẹ́ kọ foundation sí ni bẹ́ẹ̀ ṣe kọ́ ni ọlọ́run ló dictate fún wọn nígbà ó parí rẹ̀ kí ló tún sọ fọlọ́run ó ní Rabbana alim ọlọ́run gbà lọ́wọ́ wa lọ́tún mọ̀ pé ó ṣe é kò tó kọ́lọ́hún ọgbà anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ti kọ́ sínú sàkáàtì tọ́jà tẹ́wọ́ gbà wájú rẹ̀ eléyìí lálàáfíà bí àfàwà Nasiruddin al-Albani bí wọ́n ṣe gbé wá inú àwọn sírọ̀ fíkẹ́ sírọ̀ bákan náà eléyìí lágbọ́nrin ìjọsìn ẹ̀rí pa sọ pé agbọ́nrin tá a kó sí ẹ̀kọ́ tá a fi lu ayé tálíkì á máa fi da ìbẹ̀láwa tí ó sì gbà kánjú onírànràn nù ràn ìfinisí ẹ̀yẹ́ mi òun tún ni pé bisababi tìrọ́ọ̀fì dàmbì látàrí pé nìkẹsẹ̀ lọ́hùn ó dẹ́ṣẹ̀ àwọn tí ó dẹ́ṣẹ̀ wà ń fi ń sí ẹ̀yẹ́ kò bá ìsìláàmù mu kárẹ̀ tó dẹ́ṣẹ̀ ká máa fi ṣe ẹ̀yẹ́ torí pé dẹ́ṣẹ̀ pé o ti dìsáàfù kò jìyà lọ́dọ̀ ọlọ́run lá ọ̀tọ́ sí wa torí pé ẹni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó wọn ọ̀sẹ̀ lọ́hùn ọlọ́run ló ṣe tàwọ́fíìkì fún ló fi jẹ́ kí àwọn ọbẹ̀ lọ́hùn ìdáyà lọ́dọ̀ rẹ̀ tọ́ba tó àṣẹ fún wa a ti jẹ gbèsè ọpẹ́ àmọ́ dúpẹ́ fọlọ́hún ẹni tóun náà tọ́wá jẹ́ pọ́sẹ̀ lọ́hùn yẹn yọ ọmọ blame ara rẹ̀ pípẹ́ tèmi ní ọ̀bẹ nu ọpẹ́ gbáwá kọ́lá àmọ́ á sì kíni táwa bá ń ba sọ̀rọ̀ à ń ba sọ̀rọ̀ kókó mẹ́rin kékeré àwọn fi ṣe èyẹ pé ọlọ́run ti mú òun náà ó ṣe báyìí la eléyìí ọ̀tọ̀ láwọn àdìsí sallallahu alayhi wa sallam bí ọ̀jẹ̀ pa àmọ́ ọbẹ̀ lọ́hùn fún táwọn gbogbo àwọn sọ̀hábà yòókù àni tí ń ṣe yẹn wọ́n pé ah kíní ànábì ni ah, ẹ mọ́kúnṣẹ́ ìtọ́ni lọ́wọ́ lórí ọmọ ìyá yín so báwo la ní òsín ní jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ pẹ̀lú ṣàìtọ́ni láti fi sọ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí ń dẹ́ṣẹ̀ nù lọ́fi jẹ́ pé àní ah, fi ṣe ẹ̀yẹ tá a bá ti fi ṣe ẹ̀yẹ yẹn òní ọmọ àwòkè yẹn sí wọ́n mi ni ọ̀dà mo ṣe mo ṣe nìyẹn tí bá tó ti ń wí bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ pé Allah subhanahu wa ta'ala lérẹ̀ṣẹ̀ tí ń bákan náà àwọn yẹn mọ fira wọn sí yẹyẹ bí sábàbí naw'iyatil amal látàrí irúṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ ọ̀fíìsì akínní ni ká sì mọ̀ pé ẹni tí ò ṣiṣẹ́ ọ́fíìsì tóun ṣiṣẹ́ síríìtì tóun ṣiṣẹ́ ojú pópó ẹni tí ń gbà á bí ẹni tí ń ṣe ọ́fíìsì ọ̀bá rí ayé èrò lè rọgbọ torí pé jọ́tọ̀ ọba ra ìlú bọ́lọ́jà tọ̀ ọ̀rẹ́ni tí ọ̀bọ̀ gbé o ò lè mú àwọn aṣọ ọ́fíìsì rẹ nì kódà kó fi sòṣùká kọ kó gbogbo fáìlì rẹ o ò lè rú o àfi kó rẹni tí ẹ pé inú iṣẹ́ tiẹ̀ ti ń ṣe ni kó wọn mọ̀ gbàárù tọba tí wàá ń fa láàárù ṣe yẹ̀yẹ́ tó jẹ́ pé ipá rẹ̀ ò ṣiṣẹ́ tá láàárù ó ṣe eléyìí náà ò Islam bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọṣẹ́ oríṣiríṣi ká mọ́ fira wa ṣe yẹ̀yẹ́ látara pé òrìṣẹ́ tí lágbájá tó ń ṣe nísìn kódà eléyìí ńbẹ́nu tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ kún ọ́ yàwọ́ láwùjọ wọn ò fẹ́ ṣiṣẹ́ torí pé ìgbéraga ńbẹ́nu ẹ̀mí wọn pé sẹ́mi ní wàá sílẹ̀ yìí tọ́ba ní ọkọ̀ sẹ́ mẹkáníkì ẹnjìnírìn mẹkáníkì ẹnjìnírìn pé òun wọn máa sùn lábẹ́ ọkọ̀ ṣùgbọ́n wọn fẹ́ náwó tí ń sùn lábẹ́ ọkọ̀ wọn ní sọ́kadà máa gọ̀kadà kí ló wá sí sóòsì jalè ní ohun tí ò ẹlòmíì ó kó wọn ọ̀jalè ọ̀dà sí wo ó sì gbàṣẹ kọmọ báwọn èèyàn báwọn èèyàn jẹ́ láwọn tí ń wá pò láyé pé ìwọ wọn mọ̀ wá lò pé ọdọọdún á mọ̀ fún ọ lówó toríjọ́ tá a lù ọ kalẹ̀ pé kọ́ ìyàwó ẹni tá a bá sálàdà ìwọ lọ́ọ̀sà àwọn tá a bá bàjẹ́ ìwọ lọ́ọ̀kọ́ lẹ́tà tẹ́ ẹ̀ fọ́n kálù sàpé sẹ́tẹ́lómi ń ṣe nìyẹn rẹ̀ pé njó ti parí ìwé wọn pé wọ́n ń ṣe interview nbì kan kọ̀ lọ wọ́n tọ́ bá wá ó ní wọ́n ní kádàrá òun ọ̀jẹ́ mọ́ wọ́n ní kádàrá rẹ̀ jẹ́ mọ́ iṣẹ́ abani abat ọmọlàkejì jẹ́ láàrin àwùjọ. wọ́n tún ń ṣe lórí ẹ̀rọ alátagbà ni. ẹ ẹ̀hún tẹ́lẹ̀ mi kẹ́gbà nìyẹn bóyá tí wọ́n bá bàtà àwọn lágbájá jẹ́ tí mo sáta àwọn tí ọ̀rẹ́ ti pé ohun tóun ń kọ ohun tóun ń sọ yẹn lálkìyàmà ọ̀jábọ̀ rẹ̀ wọ́n tún wọ́n ń ṣe é fún náà ọ̀jábọ̀ rẹ̀. kódà ń bẹ nínú àwọn tọ́jú ẹ tó ń pẹ́ra ọlọ́ni mímọ́ náà láwùjọ wọ́n kéwù ṣùgbọ́n wọn ò fi kéwù yẹn ṣiṣẹ́ ìṣègùn ni ẹni tí wọ́n sà sí kọ́ńtíráàtì tani tani ọ̀gá tani ọ̀rẹ́lẹ̀ lẹ́yìn ó pẹ́ ń gbà tó jẹ́ pé ọlọ́run ọba òun ní mọ́ gbé nìga òun ní sì mọ́ rẹ̀ nílẹ̀ tẹ́kọ́ látara sẹ́tẹ̀ yìí gẹ́gẹ́ ń ṣe ìyẹn tó bá dàlí kìámà ipò pẹ̀ fẹ́ ga níbi tẹ́ wà. kọ́lá tó ń bá ara tó ń ṣe dáwà ó pa àwọn àfa aládìsí kìí sàwọn làwọn ń sọ àwọn sàlàlàsálà kí àwọn àfa gidi àfa àwọn àfa ìmáàmù wa Ṣáfi wọn tó jẹ́ pé àwọn àfa aládìsí àwọn tọ́jú onímọ̀ tí ń ta òyìn sọ́nà tí wọn bá jẹ́ wàlíyé ọlọ́run ajẹ́pọ́ lọ́hùn ò ní wàlíyé lórí ilẹ̀ táwọn tí ń ta òyìn sọ́nà tó bá jẹ́ pé ohun táwọn ọ̀nà tí wọ́n rìn yẹn e, kò bá jẹ́ pé yẹn mọ́ torí ẹ̀dẹ́ ni ọlọ́run tí ó bẹ lọ́hùn tọ́lọ́hùn ọgbà ó ní ajẹ́pọ́ lọ́hùn ò ní wàlíyé kankan lórí ilẹ̀ àyìnkwá níbi sọ fún wa pé mélòó mélòó ẹ̀ ń tẹ́ fojú di látàrí báyìí àìfìrẹ́nisẹ̀ látara arúṣẹ́ kan tá à ń ṣe ọlọ́run sọ fún wa náà Al-Qur'ani pé wa rafa'a ba'dakum fawqa ba'din darajat liyabluwakum fima atakum ọlọ́run ní gbogbo ń tá a bá fún yín yẹn àfidẹ́yìn wò ni wọ́n tá a ní kọ́ bẹ nípò ìgbà tó ń ṣiṣẹ́ kan tọ́jà sẹ́tì gbogbo ayé wò pé ah o ti ríṣẹ́ kódà sẹ́tò nìyẹn yọ ọ̀là lé wọn àìmọ iye tí wọ́n ti wò pé sẹ́tò ń ṣe tóun ti gbà ní ọ̀là ní fún ìdílé wọn ṣùgbọ́n àdánwò ni wọ́n padà tọrọ owó fún nígbà tó síìkì ni gbogbo owó tí wọ́n rò pé ńgbà lágbáyà ti rúru iṣẹ́ báyìí nù ilé yìí ọ̀rọ̀ ti dé nù ilé ǹjọ́ orí sẹ́yìn kalẹ̀ dáadáa kò rówó kójọ ńbẹ̀ ọlọ́mọṣẹ́ fún gbogbo wa àwọn tí wọ́n rò pé àwọn ọ̀là látara rẹ̀ wọ́n tọ́ dó ń bára látara rẹ̀ pé à ń tọrọ owó fún lágbájá tí ọ̀gbádùn nù ẹbí àwọn tẹ wá wò pé ohun tí wọ́n ń ṣe kì ṣe sẹ́tọ́ lè là yẹn ọwọ́ á rí ọ̀là ọ̀tọ̀ àwọn àlà látara rẹ̀ láwọn táwọn ga àti ẹ̀ ti ṣe ni wọ̀rọ̀ fa ni ń bá ọ̀nà àṣìṣe bẹ́ẹ̀ láti fi dàn yín wò ni ìwọ́tọ̀ gajẹ nìkan lọ báwo ló lo gíga rẹ̀ sọ́ọ̀mù ọ̀fà àwọn tí ọ̀gá sí ẹ̀yẹ́ kọ́mọ́bà gúnlẹ̀ dáadáa kálíkìyàmà rẹ̀ kọ́lẹ̀ mọ́gun régé àbọ̀ gbà pọ́lọ́run ló ṣe bẹ́ẹ̀ àwọn tọ̀hún yẹn ní ọmọ sí lọ́run lára wọn eléyìí làwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú àyà yìí tọ́lọ́run sọ fún wa pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ asa an yakunu khayran minhum lọ́dọ̀ ẹni tó da yín kódà kìí sọ́dọ̀ èèyàn àwọn ẹni yẹn wọ́n padà lóore jù yín lọ wájú ọlọ́run àwọn táyìn fojú kéré wọn yẹn eléyìí labala àkọ́kọ́ nínú àwọn tọ́lọ̀ ní kámọ́ sí a rẹ̀ pé alukurani ní àwọn do's and don'ts ṣe é ẹ̀sà àwọn yìí ẹ̀ mọ́sà àwọn yìí abala àkọ́kọ́ nínú àyà yẹn lélẹ́yìí tọ́lọ̀ sọ fún wa pé la yasharu qawmun min qawmin asa an yakuna khayran minhum wala nisa'un min nisa'i asa an yakuna khayran minhun so bí eléyìí ṣe jẹ́. jazakumullahu khairan. Bákan náà nínú àwọn ìbéèrè tí a ní fún yín, òun náà ni pé ìsinlọ́wọ́ kúrò níbi ìbàjẹ́ nípa mímọ fi àbùkù kan ara ẹni wala talbisu anfusakum. Naam, alhamdulillah. Nínú àwọn awẹ́ àyà ìtọ́lọ̀ sọ fún wa pé wala talmizu anfusakum. Alamzu ìmọ̀ fi ẹnu àbùkù ìfẹnutẹ́ńbẹ́lú ara ẹni ọ̀fẹ́ jọ̀tọ̀ ń ọ̀tọ̀ ní yẹ̀yẹ́ torí pé yẹ̀yẹ́ náà nù rin sẹ́ lámsù ń gbà mí téèyàn bá ti rí lámsù ṣe yóò rí yẹ̀yẹ́ wọ́n tó ní wọ́n pe kíníkan ní arrangement wọ́n pe ọ̀kan ascending order ọ̀kan descending order ṣùgbọ́n ọlọ́run lọ́mọ èyí tọ́jú rẹ̀ ọlọ́run ṣe takidimu wa ta'khir ó ta àwọn kan síwájú ó ta àwọn kan sẹ́yìn inú ọ̀rọ̀ náà ìtorí ẹ̀rọ ẹlẹ́sìn ilẹ̀kẹ̀ ní ẹni alukur'an eléyìí báyìí ẹ̀rí pé bí Allah subhanahu wa ta'ala ṣe gbé wá fún wa pé wala talmisu anfusakum ọlọ́run ò gbé wá fún wa pé qawmin min wala talmisu qawmun min qawmin bíi tòun ẹ mọ́ fi ẹnu àléébù àbùkù kẹra yín àwọn àfáà ní taba wòye sáyà yẹn kí tó ń fi wá bẹ́ẹ̀ wọ́n ń torí pé ọ̀sọ́gbọ́n tó dá tó fi fàbùkù kan nìkan tábùkù ò ní sẹ́rí sọ́dọ̀ wọn náà gẹ́gẹ́ bó jẹ́ pé tíyẹn bá pa ẹ nìkan ọlọ́run sọ fún wa kó wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima wọn torí pé ògiri ara kan náà ni wá pé communal living pé ọ̀kan náà ni wá yẹn kódà ń bẹ nú alukurahan ló fi jẹ́ pé ọ̀rọ̀ pé ọlọ́run kẹ́mi mọ́kẹ́ lómi kò sí inú islam ọlọ́run kẹ́ gbogbo wa ni kódà nù tá a fi ń ṣe allah subhanahu wa ta'ala nù àwọn sọ̀làwátì wa tá a bá débi tá a ń ka suratul fatiha a ní sọ pé ọlọ́run fi mí mọ̀nà a kò ihdina siratal mustaqim ó tún wà pé bámúbámú mo yó èmi ọmọ kébí ń pọmọ ẹnìkan kò gbọdọ̀ sínú àdìọ́kàn mùsùlùmí tó bá gbádùn. wọ́n wá ní wala talmisu anfusakum wọ́n nítorí pé ó lójú méjì wọ́n nítorí pé anna aibal akh aidun ilal tọ́ba kan bóyá inú èyàn àbí inú jẹ́ ọmọ ìyá ẹ̀sìn àlébù yẹn ọ̀sẹ̀ sọ́dọ̀ àwa náà ọ̀dà ká wò láwùjọ lẹ́nì nígbà táwọn yẹn ń jalè táwọn yẹn ya gbájú ẹ̀ kódà ká kódà ká pé ìrìn kankan gbé ń bi irú ntọ́fẹ́ súnmọ́ nínú àwọn àtàjọ ọmọ kéwòké yẹ kò sáwọn afá gidi mọ́kọ̀ sọmọ kéwòké ọ̀dà sí bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n nígbà táwọn kẹ́ẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ tó máa ń fẹnu àbùkù kẹ̀wẹ́ tóun ní òrí bẹ́ẹ̀ bá wọn sọ. nígbà táwọn tọ́jú àwọn ọkùnrin tí wọn ò fẹ́ wúlò mọ́ láwùjọ lọ́dọ̀ àwọn obì kí wọ́n sọ wọn ó pe sọ́kọ̀ kankan mọ́ láyé tẹ bá bí òun pé sọkọ tiẹ ní èsọkọ àwọn obìnrin náà nígbà tí wọn ń yàwó àwọn ọkùnrin náà tó bá fẹ́ tọrọ wọn pé ẹ kò sóbìnrin rẹ mọ́ bàbá bíi pé sátì ìyá rẹ náà ló pé lẹ́yìn ìyá òun yàtọ̀ ṣùgbọ́n kí ló mu àbùkù apá kan yọ padà mọ́ sẹ́rí àbùkù sí apá kejì wọn ni ara tọ́lọ̀ fi lò fún wa pé wala telmisu anfusakum wala kọ̀kọ́ nìyẹn fa idha aaba aibu nafsan fa ka'annama aaba téèyàn bá ti ń fa lébù kan nìkan bíi pé òun fa lébù yẹn kan ara rẹ ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wọn lóun náà ni pé ẹni tí ó fa lébù kan yẹn yẹn náà òun náà ò fìrì níbi àlébù tó jẹ́ pé tí ó bá ti ń fa lébù kan nìkan àti mọ́nú sí ọmọ ẹ̀dẹ́yàn ni pé tó bá ń sọ fún pé òòró ti sojú òun ni ó pé òòrí mọ́ tiẹ̀ náà ṣe rí tí lọ́n ṣe déédéé hadith tanabi sọ fún wa pé la tasub haba eh, ahadan mọ́ bú bàbá nìkan ẹ̀ńtọ́ bá ti bú bàbá yẹn nìkan ó ti bú bàbá ara rẹ̀ torí pé wọ́n bẹ àníbẹ̀ àníbẹ̀ tó bá ti bú bàbá yẹn nìkan àwọn oníbò bú bàbá tiẹ̀ náà padà kódà tó wọn bá bú bàbá rẹ̀ padà ó ti hùwà ìlẹ́kọ̀ọ́ tí ọmọ sọ wọn pé ah, ẹ sáfìlẹ̀ tó bá lẹ́kọ̀ọ́ ni kò ní bú bàbá bàbá wọ́n sọ nínú ẹ̀ wọ́n ti bú bàbá rẹ̀ pé ọ̀sàfẹ́ kù kí ni ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn nítorí pé ẹni tóun náà ó fi kan yẹn yẹn náà òun ní ọ̀la lébu lára ló fi jẹ́ pé kódà tó bá fẹ́ fà lébu rẹ̀ hàn yọ jẹ́ pé pẹ̀lú àníyàn pa afẹ́ ṣe kí ni afẹ́ fi tún un ṣe. gbogbo ń kálukú pátá yọ wàá jẹ pé táníyàn yìí bá ń bẹ tá a bá rí ohun tẹ́nìkan mú lọ́wọ́ tí ò sí déédéé tó máa ń wí fún wọn náà mọ̀ ga pa pé bó ṣe rí bó ṣe rí náà nìyí ọ̀sán ni ti ń kọ̀rẹ́ tirẹ̀ dẹni àbùkù kò sókọ tó ní pè tó ní ọba ṣe sùúrù yọ kọ̀ǹdẹ́ẹ̀mù wọn náà bíi pọ́lọ́wọ́n bò ní dáríjì ọ̀bí pò lè gbádùn mọ́ ni eléyìí inú níwọ̀nba nípa wala telmizu anfusakum jazakumullahu khairan kọ́lọ́mù balẹ̀ kọ́lọ́mù balẹ̀ dúpẹ́ fún olùbánisọ̀rọ̀ wa nínú àwọn ìṣẹ́ranilọ́wọ́ tí ó tún wà nínú àyà tí à ń bá lọ òun náà ni pé ọlọ́run bá àlekè ọlá ní wàlá tàní bàzú bil alqab ìṣẹ́ranilọ́wọ́ kúrò níbi ìmọ̀ ọkùnrin ẹni ní orúkọ kóókọ orúkọ tí ò sì déédéé ṣẹ̀ríà islam. alhamdulilayi ìsìnwó ẹlẹ́ẹ̀kẹta tọ́jú awẹ́ kẹta nínú àyà yìí tọ́lọ̀ nfin ká má bàa jẹ́ kẹ́nu àwọn fásik òun náà ni pé wala tanabbazu bil alqab ẹ má mọ̀ fúnra yín ní okọ̀kọ̀kọ̀ àbí kẹ́kẹ́ alàjẹ́kálàjẹ́ alias kí alias burúkú ẹ mọ̀ fúnra yín lẹ́yìn gbàtẹ́ ti gba Islam torí pé eléyìí kọ́dà nínú ká bọ́ sínú àyà pẹ̀lú. òǹkàlùkù náà mọ̀ pé nínú ọ̀rọ̀ kan tá a gbọ́ wọn ń bẹ nínú àwọn ìtọ́kọ kọtí yẹn bá sábà ń jẹ kámọ́ ti ti asaru ẹ ẹ ọmọrù sòtẹ́ pé ó yẹn máa ń jẹ yẹn wọn sábà ti bẹ̀ ń gbà míì kóhun tí ọba kò ọ̀kan nínú àwọn ìyá wa àgbà àwọn ìyá tàbá ti ní ìyá nígbà tí yóò padà kú irú ohun tí ń jẹ́ yẹn tó súnmọ́ náà ló ṣẹlẹ̀ sí pé tafahulu ń bẹ tashahumu ń bẹ pé ó kọ tí ọmọ mú orí wá pé ló kọ kí kátẹ mọ́tì pé lákọ̀bù ní kárí pàǹjẹ́ tàbá jẹ́ mùsùlùmí táwa bá sì ń jẹ́ bẹ́ẹ̀ náà ká mọ̀ pẹ̀lú mi ilé ìtì ọ̀dà wọ́n ti mọ̀ ní pé la yad'u ba'dukum ba'dan bil laqabi alladhi yasuhu wa yakra'uhu ó kọ tí yẹn bá kórira àbẹ́sìn kórìíra rẹ̀ kódà tó ń bá lóun fẹ́ èyí tó da ni kẹ́yìn ọmọ pé torí kálọ̀ mẹ́tẹ́ kó kọ burúkú ló wù èyàn ní wọn ní kí ló kọ rẹ ó lóun làgbákò wọn mọ̀ bá a pè é làgbákò torí pé à ń ayé àṣọ pé làyé dùn bá dùn bá dùn tó ń bá lóun fẹ́ mọ jẹ́bẹ̀jọ́ mọ pera rẹ̀ ìwọ́n tó mọ jì sọ́fìn pọ̀ mọ̀ bá a pè é ní ó kọ̀ yẹn yálà bọ́yẹ nìyí ó kọ̀ yìí kìí dùnmọ́ tán bá pè bẹ́ẹ̀ àbótiẹ̀ ní ń dùnmọ́ òṣùgbọ́ ọ̀nà kwẹ́sìn ọgbà àbí ó kọ tó fún látara aṣẹ́ rẹ̀ ẹ̀ ń tà mọ̀ pé ní ti mọ́ kó gbọ̀nsẹ̀ ṣe kó kó tọ̀ àgbépò ni ṣe ó ní bá a ṣe lè pe ẹni tí wọ́n kó tọ́lẹ̀tì tó fi jẹ́ pé kò ní jẹ́ pé àbùkù tí ò ní jẹ́ pé à ń fi ṣe ẹ̀yẹ ọláhun bá sì pé gbogbo sẹ́tìyàn máa ń ṣe tó bá fẹ́ fi ahun àbùkù fi júwe rẹ̀ ó ní bí wọ́n ṣe sọ tó bá jẹ́ pé ahun tàkúnlé ni ó ní bí wọ́n ṣe sọ níbi ara rẹ̀ ní lára rẹ̀ ní àbọ̀rọ̀ fífún ló tọkọ̀ àbí mi iṣẹ́ wọn eléyìí ọ̀tọ́ sáwà tá a jọ mọ kí wà nẹ́bí sallallahu alayhi wa sallam ọ̀tọ́ sáwà àlùmọ́ rẹ̀ àwa tọ́lọ́ náà ní ká tọ́ ayé sí ká látara nẹ́bí sallallahu alayhi wa sallam kódà tí ọba ẹ̀kọ́ bá gbókùn kọ̀tọ́ káwọn pé wọ́n mùnáfìkì ẹ̀rì pé àwa tá a ẹlòmíì ọmọ sọ fún ó lè jọ kọ rẹ̀ ó lè jẹ́ ní wọ́n jọ ń jà pé ìwọ yóò pé ìwọ ẹ̀kọ́ ọlọ́run yìí èrò ná ẹ̀kọ́ èèyàn tí mo sọ pé lágbájá ẹni tí ò tí ì kú kọmọ pé ní èrò ná á rí i pé kódà ẹni tí ọjọ́ bí náà mọ wí bẹ́ẹ̀ gbólóhùn yẹn kì í ṣe ohun tó ẹ̀kọ́ ọmọjà lẹ́nu mùsùlùmí ẹ̀ ń jà kẹ́kẹ́sẹ̀ wá ní ìwọ ẹ̀kọ́ ọlọ́run yìí èrò ná kódà sẹ́wọ̀n pé tá láàánú nǹkan àti nasura anabi sallallahu alaihi wasallam tí nǹkan ẹ̀gùn tí yẹn bá sẹ́bi lé pé ọlọ́run láàánú rẹ̀ kọ́tọ́ gùn mọ́ anabi ni kò túlẹ̀ kọ́ lọ wá wo ẹran tó ń sìn lé tó ti sọ pé ọlọ́run kọ́ láàánú rẹ̀ tó sọ pé ó ti dèwọ̀ ẹni tá a wájọ ní misunderstanding lọ́rọ̀ ayé tí ò tó nǹkan kan òun ti ń sọ fún un pé ẹ̀kọ́ ọlọ́run ó kọ àkọ́kọ́ nìyẹn ọ̀tọ̀fọ̀ ó kì í sí pé èrò ná ó ti kọ̀ndẹ́ẹ̀mù rẹ̀ pé ò ní ra ilé yọ ọ̀tọ̀ o. àwọn tó wájà wọn ní mímọ̀ wọ́n nínú àwọn àkọọ́lẹ̀ òun náà ni pé wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí ò déédéé sọ̀kalẹ̀ afáwa kọ̀tádà àti ekrima wọ́n látọ̀dọ̀ àbí jubeira wọ́n ní wọ́n sọ pé àyà yìí náà bí àsọ̀kalẹ̀ tá a sọ fún wa pé àwọn bani salma pé àyà yìí sọ̀kalẹ̀ nítorí wọn. wọ́n nígbà tá nẹ́bi délu medina laysa fina rajulun illa walahu ismaani aw wọ́n ní gbogbo àwọn làwọn ló kọ bíi méjì méjì méjì mẹta mẹta eléyìí náà ló fi jẹ́ pé agbọ́sùnà yé àrípa àmọ́ sọ fún wa tẹ́lẹ̀ bá ti ní Abdullahi ní jẹ́ tí bá sọ ẹnì wọ́n ní Àkàndé ni wọ́n fún lókì tó kìyàn ò nítumọ̀ ẹ sọ pé ó kọ wọn ti sọ ni ntí ọba yìnyẹn kó kíni kó béèrè bá ń pè ògún fún àwọn àyẹn fáwọn ó dẹ̀ wọ́n ọ padà so gbogbo àwọn eléyàn tó bá ti pé pé ìdílé yín jẹ́ ìdílé ọlọ́tí wọ́n á fi kí ògùn kíní kẹ wọ́n yọ̀ ni ó sì kíní ọyọ̀ sọ́tọ̀ bọ̀dùkọ́ ní títí lọ pé bẹ́ẹ̀ máa ń rọ mẹ́rin sí òní mọ́ dúpẹ́ lọ ẹ̀bùn ọlọ́run wọ́n fi sí èèyàn àmọ́ fi sọ gbọ́wọ́ ní àkẹ́dé ṣé èèyàn ò sì kẹ́dé tẹ́lẹ̀ ṣé ẹ̀ ń retí ṣe mọ̀ pé ń tọ́lọ́wọ́ fún yín nìyí ẹ̀ ń ẹ̀ ọ̀dà tó bá tẹ bá bi tẹ bí ń dìdìrín jọ ẹ ti bí ń kọ́ tẹ bá bi tó jù rẹ ṣùgbọ́n ọkàn dé ni bọ́lọ̀ ń sẹ́ni yóò dé fún wa tẹ́kọ̀ àwọn ọ̀túnmọ̀ yẹn kò tí ì sun tó burú a sì mọ̀ sọ fún wa tí ọba tó já wọn ó kì tí ó fẹ́ kó bọ́mọ tí ó làpá lára rẹ̀ tẹ́tí wo pé gbogbo ọrú ọmọ eléyìí tán bá lọ́mọ yìí ládùúgbò náà ti mọ̀ àwọn ó kì yẹn tá kódà omi wọn ti sọ pé ó kì í tiẹ̀ yóò ń sìn ẹni ọmọ jẹ́ wọn ó pe kinní kan kutu kéke kinní kan ọyọ kinní kan ní eporo ó ní tí ọba bá ìyàwó òun a sì bá ìyá ìyàwó òun sẹ́wọ̀n pé ó kì burúkú tẹ̀ ń kì yẹn a sọ pé tí wọ́n bá ti ń pè yẹn láwọn okọ̀ kẹ́ tí wọ́n bá ń kì yẹn gbogbo àwọn eléyìí àwọn náà ọmọ kí ọlọ́run fi sórí ilé ìsọ àyàkálẹ̀ bí àfa wa Bukhari bí wọ́n ṣe gbé wá nù alhadabul mufradu wọn àtàwọn súnánì míì láwọn tíra míì ọ̀rọ̀ yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bákan náà báyà lómi náà ó ti gba Islam kèfèrí ni tẹ́lẹ̀ àyàn máa pè é kèfèrí fún rẹ̀ tó jẹ́ kó ti kó nu kèfèrí bẹ́ẹ̀ náà lómi náà ó ti ṣe ìtìnákù súnà tí practice súnà ẹ̀ máa fi ẹ̀wọ̀n tó ti ṣe tẹ́lẹ̀ nígbà tí ń bẹ ní oko kí ni ẹ máa fi pè lá sọkídé àfàwà Ibn Jarir àtọ́bárí wọn ti gbé wá àtàwọn míì wọn atanabus bil alqobi an yakuna rajul qad amila sayyihat summa taaba wa raja'a lihaq fana allahu ta'ala an yu'ayyira bima salafa min amalihi wọn tó ti kó ń bẹ̀yẹn tí ò ṣe mọ́ so àtàyè <laughs> so àní. Ah, àní mo fi pé tinú ló fi mọ́ àbàjẹ́ bí ọ̀rọ̀ Ikirima ti àsọ fún wa sẹ́yìn náà eléyìí ara àwọn wala tanabbasu bil alqab àwọn wo ló wá tọ́ níbà wọ́n ní lápẹ̀rẹ̀ nísì téèyàn bá jẹ́ amúkùn àbáwọn nǹkan kan ń bẹ lára rẹ̀ tó wa tá a fi kún ó lè mọ́ ni kò gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ àwọn ọmọ ìyá wa haúsá nìsín tí wọ́n bá fẹ́ fún bàrà lọ́tọ́ bá já fọ́jú ni tí wọ́n bá mú ọkọ rẹ̀ káì mọ́là mẹ́káfó afọ́jú òun tó ahun tó fi sọ kì í ṣe téébù òun náà ó ti gbọ́ yé. àwọn ètò yẹn sábà kà sí. mẹ kútúrú mẹ kátàrà wọn fẹ́ pe arara wọn ni kejere kejere kí sì rìn rìn nínú rẹ̀ sì ń dún sí sunbọ. ọ̀nà ọ̀kẹ́ tọ̀ ni pé ahun tó fi wi lè sáànù yẹn ni ò mú lìsáànù ìfìsí wa ṣùgbọ́n sábà kọ́lọ́dọ̀ Yorùbá wọn ò amúnibúni ẹran ẹ̀bí yẹ ìbí yẹ fọ́ lójú ẹran rẹ̀ náà fọ́jú àwa fẹ́ ẹran yẹn sẹ̀ wá ìwé ẹran ah, afọ́jú yìí sábà ìtumọ̀ méjì ní pé ìwé ẹran tó pẹ́ ní tó ní ọ́ afọ́jú ni bẹ́ẹ̀ sì ẹran la fẹ́ pé àwa mọ̀ yìí tá a ṣe torí pé ó kí ni ó tẹ́ nìyẹn lọ́rùn so látàrí báyìí wọ́n wá ní tó bá jẹ́ pé ó kọ yẹn kìí ṣe pa fẹ́ fi ṣàbùkù ẹni wọ́n mọ̀ ní kò sí ohun tó burú ó wá dìpẹ́ lọ́wọ́ àwátáwì àti tẹ́nìyẹn bá ń gbà á tí ọmọ ọkọ̀ wọn lórí eléyìí afáwa kúrútùbí wọ́n gbọ́rọ̀ jáde lórí rẹ̀ wọ́n ló fi jẹ́ pé a rí pé àwọn afa nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ afáwa imaamu al-Bukhari kò fiqh al-Bukhari fi tarjumihi níbi àwọn àkọlé ọ̀rọ̀ tí mamu Bukhari bá fún àwọn àdìsí ànẹ́bì ike báàbù báàbù báyìí ọ̀rọ̀ lórí báyìí lẹ́fù mọ̀ pé eléyìí ní ẹ̀kọ́ tọ́jú pé ní tó bá lẹ́kọ̀ọ́ ò ní sọ pé kò ṣe kí ni pé kò ṣe yàn ẹ ti mọ̀ pé nǹkan kan yà sọnù ní tí ẹ̀ bá ti ń fa àbùkù kan wọn ni ló fi jẹ́ pé nínú tíra àwọn afáwà Bukhari fi kitabil hadab nínú tíra àti wọn pè ní kitabil hadab tíra ẹ̀kọ́ nínú tíra àwọn Sahihul Bukhari wọn ni báàbù máa yajuzu min dhikri nasi نهوى قولهم الطويل والقصير لا يرد به سين الرجل ojúkọ̀nà tí ń tọ́ wa sọ́nà ẹ̀ pé ọ̀tọ̀ ká mẹ́nuba afẹ́ pe àwọn èèyàn kan ká pé lágbájá dógó èèyàn gíga àbí ká pé akúrú bí èyí tẹ̀ mú wáyẹn tọ́jẹ́ pé wọn ò sì gbèrò àti fàbùkù kan nìyẹn pẹ̀lú pípé pẹ̀lú nǹkan yẹn níbẹ̀ báàbù ti Imamul Bukhari tí wọ́n mú wa tí wọ́n mú wa tí wọ́n fi sẹ̀rí òun náà làdísí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní wa qala anabi sallallahu alayhi wa sallam níjọ́ tá anabi sallallahu alayhi wa sallam tá anabi ṣe mistake ń bi irun sàpé ẹni tí ó ní anabi àkọsátọ sọláta am <laughs> ọgbàgbé ni àbí ọkàn dínkù wọ́n náà níbi ní máa yaqulu zul yadayn lọ́wọ́ méjì kí sọ wọ́n ní ntoma pé nkankan àmì kẹ́mi ọwọ́ rẹ̀ nítorí gbogbo wa ní ọlọ́wọ́ méjì lásán ni àbí ẹ̀dá kẹ́mi lọ́wọ́ mẹ́ta àdìsí mbẹ́nu sọ̀hí imam bukhari kódà mbẹ́nu ti imam muslim anabi ni ọlọ́wọ́ méjì bọ́yọ̀wọ́ rẹ̀ gùn ju ti àpè àà tọ́ba nẹ̀wọ́ báyìí bọ́yọ̀ kúrú ni so wani ní ohun tó fi máa nẹ́bi lòó bẹ́yẹn tó ní kí lọ lọ́wọ́ méjì sọ wọ́n ní lábẹ́ bẹ́ẹ̀ ọlẹ́tọ̀ bákan abu abdullahi ibunu huwaisin mindad àwọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ wọ́n ní ṣùgbọ́n o àyà ọ̀tá kà ń kọ̀ fún wa pé ó kọ tẹ́nìyẹn bá kọ̀ tẹ́kọ̀tẹ́nìyẹn náà bá kọ̀ wọn ò ní pè é bẹ́ẹ̀ láti wọ́n fi bàánú jẹ́ wọ́n torí pé ẹ rí i pé tọ́ wá pè yẹn ní Farouk olùsòǹpìyà olùsòǹpìyà ṣàpẹ́ tọ́ ọ̀bá jẹ́ pé yẹn ti mọ mí nù ìtumọ̀ yẹn wọ́n pé a ah, nítorí pé tọ́ bá ti dáàrin ibì kan táwọn yẹn kó jọ yóò tún wọn ká wọ́n ní Ànábì fún Umaru ní lákọ́bù tó láyà ilá ọ̀gá ń jẹ́ bẹ́ẹ̀ alifáríkọ̀ kẹ́límàtù tàwíìd ń jẹ́ bẹ́ẹ̀ olùsọ̀nkúyà láàrin irọ́ àti òdodo òdodo kẹ́límà tàwíìd ń jẹ́ bẹ́ẹ̀ alukurani ń jẹ́ bẹ́ẹ̀ kọ́dà wọ́n pa nẹ́bì náà bẹ́ẹ̀ nú àwọn àkọọ́lẹ̀ kan tí wọ́n fi ń kì í wọn ni anabi tún fún abubakar náà ó kó ẹni sidik olódodo lakọ́bù tó dáa lélẹ́ ìtí ọmọ dùmọ́ yẹn ó sì fún uthman ní vinu rain onímọ́lẹ̀ méjì uzaima wọ́n fún ní zi sa'adatain oníjẹ́rìí méjì Abu Huraira wọ́n sọ ní sí shimalayin so wọ́n sọ sílẹ̀ yẹ̀dẹ́yìn àtàwọn míì bẹ́ẹ̀ àwọn tá a kàyí tábàtì wo tíra fáwọn Kurtubi náà tafsiri wọn lórí ayé yìí wọ́n gbá wọn kẹyìn wá fún wa bẹ́ẹ̀ tọ́pọ̀ ọwọ́ anitọ̀ kábà lè parí agbọ̀nrin tá a kó sí i ọwọ́ ani ẹ̀ńtọ́ bá jẹ́ pé tòun àtàwọn tó gbọ́ yìí náà ọfẹ́ mọ́jọ́ kọ́ bú ó wù ń kọ́ mọ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yàn mọ́ pé ló kọ́ kíni ló kọ́ burúkú àlàjẹ́ burúkú ẹni tó ní ẹ bá tó yà gbọ́ pé kò sì fẹ́ sì ń pè é bẹ́ẹ̀ kínú rẹ̀ ó lè bàjẹ́ ọlọ́run ní ó kọ ìyẹn àti pípé yẹn bẹ́ẹ̀ iṣẹ́ yẹn gan fúnra àtó kọ ni bíìsà ismul fusuq badal iman kọ yẹyin sí ọ ó kọ pòkì lẹ́yìn gbàtẹ́tẹ́ ti gbọ́ lọ́run gbàgbọ́ tẹ́tí gba islam sí ọ ìròyìn burúkú tẹ́ mọ̀ fi ròyìn ara yín nígbà tí wọ́n ti gba islam ẹni tó ti dẹ́ṣẹ̀ tó ti kó nú ẹ̀ṣẹ̀ tẹ́tọ́ máa fi ròyìn rẹ̀ sí ọ ohun tẹ̀ ń ṣe yẹn tẹ́yìn bá fẹ́ wà ní bíìsà masir tí ó fẹ́ sẹ́rí sí ààyè tí ó ṣe kíni tí ọ̀yà tó lẹ́ni tí wọ́n á ṣiṣẹ́ bíísà yóò ṣe kíni yóò gúnlẹ̀ sí ààyè bíísà kọlọmọ́sí wábẹ̀ eléyìí láwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú àyà yìí fún wa dókítà bá sì lò ó àwùjọ wa yóò ṣe kíni yóò rojú lábẹ́ rírojú yìí òṣùwọ̀n tọ́lọ́run wá fi ń wọ̀n fún wa tá a fi mọ̀ bá a ṣe gbáyé tó jẹ́ pé mọ́fìyàn sí ẹ̀yẹ́ ni mọ́pẹ́rẹ́ ló kọ́kọ́ ni tó jẹ́ pé gbogbo nǹkan náà tá a bá ṣe òṣùwọ̀n tá a fi jẹ́ ni pàtàkì tọ́lọ́run fi wọ̀n òun náà ni òṣùwọ̀n ìpayọ̀ ọlọ́run bá sọ fún wa pé inna akramakum indallahi atqakum jẹ́ pé alẹ́ mọ́ lè gbéra wa rìn nínú ilé ìjùbà yìí lọ torí pé ká wo àwọn tó kàn jẹ́ pé àwọn tó wọ́n jẹ́ wọ́n níran lóòótọ́ ṣùgbọ́n tòun tìrẹ tí wọ́n ní ìran wọn ọmọ ọba ni mí ọmọ àfáà ni mí ńlé wa ńlé kéwù ni àwọn alákọ̀ọ́kọ́ dá kínní kan èyí ni ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ tó ọba ṣiṣẹ́ o àníbi sọ̀rọ̀ sọ fún wa pé ẹni tí iṣẹ́ rẹ̀ bá jẹ́ wà lẹ́yìn lẹ́yìn ìbíran rẹ̀ ò lè fast forward rẹ̀ kọ́lọ̀ bá àwọn ẹni iwájú náà àwọn ẹni rẹ̀ wọ́n ní káwọ́ Salman Faris ìran Faris ní Persian àbí lòun náà ṣùgbọ́n látara iman odò lórí rẹ̀ so kódà ànábì sọ pé Salman minna alil bait ànábì nínú wa ni káwá wo Abu Lahabi ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn tí ó wọnẹ tọlọ́run tún sọ àyà kalẹ̀ pé olórí ibu ni ọlọmọdé aṣọ orí ibu ni pé kámọfẹ nìkan sí yẹ̀yẹ́ pé àwa wà nípò gíga ni ẹbí wa lọgàní yóò tá a lè wà àmọ́ bẹ́ẹ̀ lọ́hùn so kọ́lọ́n kí ó kún ẹnì kọ̀ọ̀kan wa. jazakumullahu khairan ọlọ́run balẹ̀ kí ọlọ́ba ní sẹ́yìn ní ẹ̀sán olóore bákan náà nínú àwọn ìkéde tí a tún ní fún wa òun ni pé ní ọjọ́ sunday tí ń bọ̀ wá ní ọ̀túnla òde yìí insha Allahu wa bi qudratihi òun ni wàásù ìta gbangba ti alẹ́ alẹ́ tó máa ń wáyé yóò wáyé ní gbọ̀ngàn ìlú Ṣakí ní kété tí a bá ti kí ìṣá ìtàn ní gbọ̀ngàn ìlú Ṣakí tó wà ní ìgboro tí a mọ̀ sí Ṣakí town hall ní ọ̀túnla ní kété tàbá ti kí ìṣá ìtẹ́gbàrà kọ́lọ́mù balikọ́lá kọ́ba ní ṣe nírọ̀rùn bákan náà fáwọn àtàwọn níbèrè kan àbí ẹ̀kejì kí á pè sórí nọ́mbà tí a ti mọ̀ zero nine zero seven seven seven one one eight eight one tàbí ká pè sórí zero eight zero seven five seven seven one eight eight one nígbà tí a sì ń retí pé ẹ̀yin èèyàn wa nílé. Naam. No salaamaleykum. aleykum salaam wa rahmatulah olùkọ́ yín bí tẹ́tí ń pè. my name is st omalara from kishi. ìbéèrè yín. àdúgbò ìbéèrè a ní ìbéèrè bíi ká tiyín lọ orí gbìyànjú tẹ̀ ń gbìyànjú tẹ̀ ń sọ fún wa yìí ó yẹ ká tiyín díẹ̀ kọ́nà òun ṣe dáadáa fún yín. dábàá sọ̀rọ̀ fún àwọn olóṣèlú lóòótọ́ èèyàn sọ̀rọ̀ nípa wọn but ìfẹ́ ìta máa wọ́de ni kí wọ́n máa wá gbàgede kan ká máa kójọ ká kàn ṣàdúrà fún ọlọ́run pé àdúpẹ́ lásán ká máa gbalẹ̀ nílé tí ó bínú tí ó di mú jàwá ọlọ́run ní járí jájọ lókè òkú ah, yorùbá mọ eh, ibi tí ń da wa padà sí ni pé ó ń lé tàwa fi tọmọ ìrìkì òwò ẹ̀sìn kọ́ ni wọ́n fi pilẹ̀ rẹ̀ kì í ṣẹ̀kọ́ ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ ló tún fi débẹ̀ ṣùgbọ́n náà àwọn tá a sọ yìí ó ń ká kó ti mú ẹ̀kọ́ rẹ̀ nínú wọn tó bá jẹ́ mùsùlùmí ó ti mọ̀ bí ó ṣe hùwà bó ṣe jẹ́ nìyẹn. wàhálà kò sálàmù wa rahmatulahi wa barakatu. orúkọ mi kára ara aláwọ̀ láti ẹ̀kọ́ tẹ̀lé. ìbéèrè yìí bàbá ètò ọlọ́run gbàdúrà wa. ǹjẹ́ tí àwọn haúsá tí wọ́n ṣe ti gẹ́ bẹ́ẹ̀ jọjọ yẹn pẹ́pẹ́ tí wọ́n bá mọ orúkọ ẹ̀ wọ́n máa ń pè bóyá lè káfọ̀ nǹkan kan yẹn. ṣé àwa ní ò bá mọ orúkọ ẹni yẹn irú nǹkan wo la lè fi pè é tí òfin ní bínú. ìyẹn ń lọ nísìnyẹn lọ pé bàbá gíga àwọn yẹn pọ̀ tí wọ́n ń lọ àwọn tó kúrú lọ́pọ̀ mẹ́wòó nìkan lọ́ga bàbá gíga ti ń lọ so tó bá jẹ́ pé àníyàn wá da àsìmọ̀ òun náà àbá àmọ́ gan náà kò sí tó burú mbẹ̀ àti sọ fún wa nínú ìbánisọ̀rọ̀ wa so n tó bá dánú nǹkan ṣe tó bá islam mu tí islam rẹkọmẹ́ndì ẹ̀ kì í ṣe pé gun haúsá ní nǹkan yẹn ọ̀jẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ni ọmọ lò ó ṣe jẹ́ ni. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. èmi ni ìbọn lẹ́la náà ìbàjẹ́. nípa tí ẹ bá kí ọ̀tọ́ bí ẹ bá kí ọ̀rọ̀ rẹ̀ yẹn tẹ́ mẹ́sì bí ẹ máa ń ṣe àyè máa kó níbi tí ẹni kírun yẹn ṣé súnà ni wọn á kó níbi tí wọn kírun ní sọlá ti tàn wọn máa sọ ẹgbẹ náà lẹ́yìn wọn. náà kò sí ohun tó burú níbi kásì bẹ́ẹ̀ ká sọ pé nǹkan ò burú kásì bẹ́ẹ̀ ó yàtọ̀ sí ká tó sọ pé súnà dandan ni pé kásì bẹ́ẹ̀ torí pé wọ́n ní hadisi pé wọ́n ní gbogbo àyè tá a bá forí kanlẹ̀ yóò jẹ́rìí lálkìyàmà pé eh, yọ jẹrí gbé wa lálùkìyàmà so làwọn afáàfin ni rọgbà kọsá burú ngbà wọn bá ṣe sọ láti ń bì ọtọlọ forí kan láyé mi ó tún mọ pé àyè mi náà ń bẹ tí yóò tún ṣe tí ó tún jẹ́rìí rẹ̀ ṣùgbọ́n mi tó ṣe sọ láti yẹn ló tún fẹ́rí kẹlẹ́ rẹ̀ náà òun ní òdí lọ́wọ́ kó kò ní jẹ́rìí rẹ̀ pé ẹ̀ẹ̀mejì ló ṣe ṣùgbọ́n àwọn àfáà ní kò sóhun tó burú bí ká ṣe bẹ́ẹ̀ bẹ́lẹ̀ ṣe jẹ́ ni. jazakumullahu khairan. naam. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kó ètò. orúkọ yìí mi dájú ń pè. orúkọ tèmi Abdulsami Idris láti Ṣakí. mo fẹ́ béèrè nípa pé àwọn tabilix tí wọ́n máa ń lọ sí ìjáde ní bóyá bíi ọdọọdún. ẹlẹ́kùn àkókò wa àkókò wa àná ah, eh, ah, kí ló ṣẹlẹ̀ sí wọn fẹ́tà bílíkì lẹ́yìn náà. pẹ̀lú ìkéde alukọ̀tẹ́ yìí náà ń kéde yìí. lórí ari gbọ́ pé àwọn kan ń takò àwọn tẹ̀bílíkì pé bákan so alukọ̀ yẹn náà lẹ́yìn náà sì ń. tó bá jẹ́ pé ẹ bá nìkan ṣètò sì jẹ́ pé àníyàn yín ni pé ẹ fẹ́ tọ́ àwọn èèyàn sọ́nà kì í sahun tẹ́ fi gbé lẹ́ fi gbé yẹn sọ pé ẹni tẹ́ tí wọ́n pè wọlé ni so ká sọ pé wàá sí ń bẹ́ ń bí báyìí ó yàtọ̀ sí ohun tẹ́ ń sọ yẹn tó bá jẹ́ pé ẹ̀kọ́ pé bá a ṣe correct àrẹ ìjábá tẹ̀lé nǹkan tó sàṣìṣe kò sì jọra wọn bí eléyìí ṣe jẹ́ nìyẹn so àwọn tí wọ́n sọ yẹn àwọn ni kẹ́ ẹ lọ bá. ẹ ti wà pẹ̀lú wa. na waaleykum salaam. waaleykum salaam. àti sehu wa. ah sehu kọ́lá wa ọmọ kí wọ́n ni wa. nítorí pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn wàláì ó kálukú tá à ń bẹ́ńbì yìí afarabalẹ̀ gbọ́ ọlọ́run jọ tó wúlò kó wúlò fún wa. àmín àtẹ̀yìn náà tàwa náà. ọlọ́run jẹ́ ẹ̀mí ogun fún wa. àmín àtẹ̀yìn náà tàwa náà. ọlọ́run kò kún wa so ibi tí a dúró nìyẹn ń tá fi bẹ lọ́run náà látò fi bẹ lọ́run ní parí pẹ̀fà yà rọ́bì hakim bisẹ̀rì àti kọ́ọ̀mọ̀ náà wà á bíbọ ilé àmọ̀rọ̀ ha fi àní hidayati وبدل لنا قانوننا بشريعة رديت بها في دولة وعبادة وثبت على توحيد عقيدة منا وجد لسنتنا في أرضنا بتلاوة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم